orúkọ Jésù ló mórí e. mi wú orúkọ Jésù ló mórí mi wú orúkọ Jésù ló mórí mi wú orúkọ Jésù ló mórí mi wú mo lérò pé mo rí yẹn orúkọ Jésù ló mórí mi wú. Ah! orin ayé àtijọ́ tipẹ́tipẹ́tipẹ́ kan báyìí tí bùrọ̀dá mi kan kọ tó make sense ah àfi sùúrù orúkọ jésù ló mórí tèmi wú ṣóun ló mórí tìyín wú òun ló mórí gbogbo awú òun ló mórí àwa onígbàgbọ́ wú bẹ́ẹ̀ ni káàkiri àgbáńláyé pàṣẹ máa gbóríyìn forúkọ jésù ni kí ni ìdí ìdí ni pé òun lorúkọ tó ju gbogbo orúkọ lọ orúkọ tí ọlọ́run bá fi fún wa ni pé ní orúkọ jésù kí gbogbo eku kó máa wúlẹ̀ àti pé kí gbogbo ahọ́n kó máa jẹ́wọ́ ni pé jésù kristi lolúwa sí ògo baba ọmọ mo lérò pé jẹ̀gbádùn gbogbo ọ̀sẹ̀ yín mo lérò pé jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ yín how was your week and how was your weekend it's welcome back to ìjọyà bẹ́ẹ̀ ni ìjọyà ti ọjọ́ ìsinmi tó ní ìmísí woo welcome back ẹ káàbọ̀ sórí ètò lónìí mo lérò pé jẹ̀gbádùn sunday yín mo lérò pé jẹ̀gbádùn saturday yín fáwọn àtàlọ sí church àti fáwọn àtàlọ sí church tó jẹ́ pé bíbà láti jọ máa ṣe service ẹ mo lérò pé ẹ jẹ̀gbádùn mo dẹ̀ lérò pé ẹ ti gbáradì alright ẹ ti wọṣọ àdúrà ẹ ti jókòó ẹ ti sit down ẹ ti boogie down pé ká lọ enjoy ká lọ jẹ̀gbádùn ọlọ́run lórí ètò lónìí ẹ ti mọ̀ pé ètò ìjọyẹ láti aago mẹ́rin sí aago márùn lórí Orísun tẹlifíṣàn máa fún yín ní àwọn orin àwọn orin ẹ̀mí tó make sense àwọn orin ẹ̀mí tó ní ìmísí àwọn orin ẹ̀mí tá a lè fi kọ́gbọ́n tá a lè fi kẹ́kọ̀ọ́ tá a lè fi gbàdúrà tá lè fi dúpẹ́ sí ọlọ́run ọba ní gbogbo ìgbà lọ́pẹ́ yẹ wá sí ọlọ́run àwọn òdèlè ṣáláì má dúpẹ́ kí nìdí òtòrí ìdí ni wípé òun lọlọ́run ọba tí ọpẹ́ yẹ fún ní gbogbo ìgbà nígbà tí nǹkan wọ̀ àtìgbà tí nǹkan wọ̀ òun ni ọlọ́run ọba tó yẹ ká máa ṣọpẹ́ fún ká máa dúpẹ́ fún ní gbogbo ìgbà mo lérò pé ẹ̀ ń ṣọpẹ́ mo lérò pé ẹ̀ ń dúpẹ́ ẹ̀ ń dúpẹ́ pé òkun láti inú ọkùnrin wá mo èmi náà wá ń dúpẹ́ ń gbé wà níbí ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ tún wà níbí ní ọ̀sẹ̀ tí a wà yìí gangan ẹ káàbọ̀ sórí ètò orúkọ tèmi ni bólú wá tífẹ́ ọmọ ta ni mọ̀mọ́ ọ̀rẹ́ yín pàdé yín MC tífẹ́ tí ọlọ́run nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni ẹ kábọ̀ sórí ètò lákọ̀tún lónìí báwo ni gbogbo ohun tó yí yín ká mo ní ìgbàgbọ́ pé ọlọ́run ti wà pẹ̀lú yín ọlọ́run ti dáwọ́lé ohun gbogbo tó yín ká ọlọ́run ti bá yín pàdé ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá àti ní pé láti àtẹ̀yìnwá títí di àkókò yìí mo dẹ̀ lérò pé lẹ́yìn ètò yìí ẹ máa ní ìdí láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ẹ máa ṣọpẹ́ ẹ máa gbéra ẹ máa jí ẹ máa ṣèkì ara yín ẹ máa jó ẹ máa dúpẹ́ fọlọ́run ní gbogbo àwọn orin tá a fẹ́ fún wa wo oríṣiríṣi gan la máa ṣe lórí ètò ilé ni ẹ káàbọ̀ ẹ káàbọ̀ mo kí ń gbà sórí ètò bẹ́ẹ̀ ni ètò ti dé sójú amóhùnmáwòrán ẹ jẹ́ ká lọ sórí orin tí ọkàn sùn kàn orin àkọ́kọ́ this is the first song and I love this song so much ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin yìí orin yìí ni wọ́n pè ní not enough tàdé ló ṣe image lọ́kọ orin yìí orin yìí ó dùn gan bẹ́ẹ̀ ni ìmísí wà nú ẹ̀ ó tọ́ka sí pé kò tó kò tó gbogbo irun orí mi ahọ́n kí n láhọ́n tó tó one thousand ẹgbẹ̀rún kan kó tó láti yan lọ́rùn in fact ẹ jẹ́ ká ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká lọ gbá ká lọ gbádùn ọlọ́run nu orin not enough látọwọ́ image à ń bọ̀ ètò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò tó kò tó bẹ́ẹ̀ ni kò tó kò tó kò tó kò tó rárá kí ní irun tó tó millions kí wọ́n fẹ́ sọ gbogbo ẹ̀dín ahọ́n kí n máa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kò tó fún gbogbo oore tí ọlọ́run ti ṣe àbíṣẹ́ ìròpó tó ni ẹ̀ fún èmi tí mi ò tiẹ̀ nínú lórí púpọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àwọn kan máa sọ pé ó dà pé irun tún sáfẹ́rẹ́ díẹ̀ níwájú orí mi <laughs> kì í ṣe pé mo pa lórí ó kọ̀ pé mo ní scarcity of irun díẹ̀ bẹ́ẹ̀ ni irun ò pọ̀ kò tó tí n bá sọ gbogbo ẹ̀dá hàn kò tó láti gbọ́ lọ́wọ́ Ọlọ́run ká má tẹ̀sí wá sọ àwa obìnrin àwa ìyá wa tá a rí pé irun wa gùn báyìí kò tó kí gbogbo ẹ̀ bá di ahọ́n kò tó láti gbọ́ lọ́wọ́ Ọlọ́run torí pé orí Ọlọ́run ọ̀pọ̀ yanturu ni bẹ́ẹ̀ ni ó pọ̀ tó bẹ́ẹ̀ tá a lè kà á lé ní èjì a lè kà á Ọlọ́run ti ṣeré fún wa bẹ́ẹ̀ ni ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé kò sí iye oore tí ò bá ṣe fún wa tó jẹ́ pé ọpẹ́ tá máa ṣe ó máa tó ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣáà máa ṣọpẹ́ ká máa dúpẹ́ ní gbogbo ìgbà ọkàn ìmoore ni ọlọ́run mú sọra mo dẹ̀ lérò pé ọkàn yín ó moore sí olúwa ní ọ̀sán yìí ẹ mọ̀rọ̀ pé ẹ̀ ń jẹ́ gbádùn ètò a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ ká lọ sí inú orin tí ọpọ́n tún sùkọ̀ ká lọ jẹ gbádùn ọlọ́run lára orin yìí mo mọ̀ mo ní ìgbàgbọ́ pé ẹ máa jẹ gbádùn orin yìí ẹ jẹ́ ká lọ Lilian Ineji àwọn ọlọ́ṣẹ́ orin wọ́n dẹ̀ pe àkọlé rẹ̀ ní kò jọ́ never it's not going to happen n gbé kí n wá mo ti mọ ọlọ́run kí n wá kò lè ṣẹlẹ̀ kó jọ́ kò lè ṣẹlẹ̀ rárá ẹ ti ká àdàjẹ́ gbádùn orin yìí à ń bọ̀ kò jọ kò jọ kò jọ bẹ́ẹ̀ ni kò lè ever happen never it's not happening alright bẹ́ẹ̀ ni mi ò lè wá padà fi ọlọ́run sílẹ̀ kí wọ́n lọ sọ́dọ̀ èṣù kó lè ṣẹlẹ̀ ọlọ́run ò ní jẹ́ kí ìṣòro ìṣòro tó máa dé bá kìrìsìtẹ́nì tó máa padà lọ sọ́dọ̀ èṣù kó dé bá wa nítorí pé ẹ lóríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ lórí ilẹ̀ alàyè tá a wà yìí ohun ìyá ti máa sọ wípé à nǹkan kan bẹ́ẹ̀ ni nǹkan ṣẹlẹ̀ ìṣòro ń dé bá ẹ̀dá ṣùgbọ́n ká máa gbàdúrà ní gbogbo ìgbà wípé ohun tó máa mú wa padà lọ sọ́dọ̀ sọ̀tánì tó máa mú wa padà lọ sọ́dọ̀ èṣù tó máa mú wa padà lọ síbi tá a a ti ń bọ̀ tẹ́lẹ̀ ká tó mọ Jésù ká tó mọ Ọlọ́run rárá ohun bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ sí wa irú ohun bẹ́ẹ̀ kò ní fọ̀ sí wa àdúrà tèmi fún yín ni ẹ̀ mú dé lérò pé bẹ́ẹ̀ mo ṣe ń ṣàdúrà fún yín ẹ̀yin náà ń ṣe padà fún bẹ́ẹ̀ tẹ̀ ṣe padà fún mi èmi kan ti ń gbé tó àdúrà tí mo ṣe fún mi mo ń lọ mi. <laughs> mo lérò pé ẹjẹ ìgbádùn ara yín lórí ètò lónìí more still to come oríṣiríṣi orin láti ní fún yín in by in store bẹ́ẹ̀ ni a máa fún yín lẹ́sẹsẹ ẹ lè máa jẹ ìgbádùn ọlọ́run lórí ètò lónìí ẹ bá mi pe àwọn sisters àwọn gùdán sí lórí ìjókòó pọ́n máa mí ìṣó tá a bá ti jókòó alright tá a bá ti bẹ̀rẹ̀ fully alright of course bá ti bẹ̀rẹ̀ but tá a bá tún continue wọ́n máa miss gan tó pọ̀ wọ́n dẹ̀ nílẹ̀ rewind ẹ̀ nílẹ̀ play. <laughs> ẹ̀ẹ́dínlẹ̀ tẹ rewind in fact àfi sùúrù ẹ jẹ́ ká lọ sórí orin tí ọpọ́n tún sí kàn orí eléyìí wọ́n pe àkọlé rẹ̀ ní asante yesu bẹ́ẹ̀ ni ó jọ jésù àbí ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ẹ̀ látọwọ́ Chris Shalom à ń bọ̀. ẹ wò mí o mọ́ mi fẹ́ jójó ẹ̀gọ́ bá kí n jó báyìí àbí kí gbogbo ẹ̀ ṣáà àfi sùúrù ọlọ́run ọba là ń yìn ọlọ́run ọba là ń gbéga bẹ́ẹ̀ ni ọlọ́run ọba we are saying thank you to you ẹ ṣé ẹ ṣé adúpẹ́ you do well you take care of me you do well o oh. you take care of me mo mo re bẹ́ẹ̀ ni mo mo re ọlọ́run láti inú ọkàn mi láti inú ọkàn mi mo yìn olúwa o oh. láti inú ọkàn mi mo yìn olúwa wíwà láyé mi lónìí kì í ṣe mímọ̀ ṣe wíwà tí mo ń wà láàyè oore ọ̀fẹ́ jésù. Jésù ni orí ọ̀fẹ́ Jésù ni látinú ọkàn mi mo yin Olúwa bẹ́ẹ̀ ni látinú ọkàn mi mo yin Olúwa mo lérò pé ẹ̀yin yin Ọlọ́run níbikíbi tí ẹ bá wà àti yin Ọlọ́run ẹ kò gbà wá nìkan kan o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 to say is thank you lord ohun gbogbo tí mo ní láti sọ ọpẹ́ ni ṣe ni máa dúpẹ́ ṣe ni máa yàn àìníye lóore jésù ṣe ni máa dúpẹ́ gbogbo ìgbà ẹ jẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́run torí pé ọpẹ́ ló ń jẹ rẹ̀ kò béèrè ẹbọ kò béèrè tutù kò béèrè owó kò sí ohunkóhun tá a tẹ̀ lélẹ́ta lé ní tó because òun gangan lọ́ba aládé wúrà ọba tó ní gold tó pọ̀ alright so kò need owó lọ́wọ́ kò need gold bẹ́ẹ̀ ni he has everything ohun tó kọ̀ béèrè lọ́wọ́ wa ni ká máa ṣọpẹ́ ká máa dúpẹ́ ní gbogbo ìgbà nígbà tó wà àtìgbà tí ó wọ̀ torí pé hmm, tá a bá dúpẹ́ àwa là ń ṣera wa ọlọ́run á gbọ́pẹ́ bó bá ṣe wù ú ewéko wọn á fọpẹ́ fọ́lọ́run ẹranko wọn á fọpẹ́ fọ́lọ́run ọwọn ìralẹ̀ wọn á fọpẹ́ fọ́lọ́run ọwọn ẹran onínúbú kò ẹ wo ẹran tó ń fò ní òfurufú kò sí tí ò ní fọpẹ́ fọ́lọ́run gbogbo àwa là ń ṣera wa ká má parọ́ tá a bá ti fọpẹ́ fọ́lọ́run ẹ pé mi ò ní sọpẹ́ mi ò ní sọpẹ́ ó máa dùn ọlọ́run ó máa dùn ọlọ́run mi. <laughs> àfi sùúrù ẹ wo àṣẹra wa ni ẹ má jẹ́ àṣẹra wa ẹ jẹ́ ká máa ṣọpẹ́ fọ́lọ́run ohun gbogbo tá a bá ti ní àsìkò báyìí láti ṣọpẹ́ tá a bá rí nǹkan tá a wò pé kíní yìí à ó tó kí n fi ronú kí n fi ronú jinlẹ̀ kí n ṣọpẹ́ fọ́lọ́run ọba lẹ́sẹ̀kẹsẹ̀ a lè ṣọpẹ́ nu mọ́tò a lè nílé a nu tọ́ílẹ̀tì níbi tá ti ń ṣe ìgbọ̀nsẹ̀ anywhere tí ọpẹ́ tí ọkàn wọn bá ti rún pé à mo mọ rírì nǹkan tó lọ́run mi pàtó ní gbogbo ìgbà because ọlọ́run òye máa ṣoore gbogbo ìgbà ló ń ṣoore torí náà àwa náà kò yẹ ká máa dẹ́kun àti máa dúpẹ́ àṣírí ẹ jẹ́ ká lọ sórí orin tí ọpọ́n tún sún kàn lórí eléyìí ẹ akin ọmọ akin lọ ṣe eléyìí ẹ jẹ́ ká lọ jẹ gbádùn rìn yìí láti ọwọ́ wọn tá a bá fi máa padà dé lórí ètò ìjọyà tí ọjọ́ ìsinmi tó ní ìmísí tí ẹ ti ń gbádùn a sì ń tẹ̀síwájú à ń bọ̀ akínyọmọ akín ti fún wa ní orin tí ọlọ́run ti mí sí wọn lọ́kàn mo lérò kẹjẹ gbádùn orin náà ètò sì ń tẹ̀síwájú agolo tìkẹ́tìkẹ́ ètò dẹ̀ ń dùn yùn gbàngbà lórí ìpẹ́ ǹjẹ́ gbádùn ara yín lórí ètò ìjóyà tí ọjọ́ ìsinmi tó ní ìmísí lónìí bẹ́ẹ̀ ni bá a ṣe ń ba lọ ní wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ débi tá a bá dé yìí fáfàní àwọn àtàṣe ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ move alright kò reverse àlè rewind. <laughs> a lè rewind fún yẹ́ ẹ later rewind rárá ẹ ẹ kò sí rewind rárá bẹ́ẹ̀ ni a máa máa lọ síwájú síwájú síwájú ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ ti wá ṣe ẹ ti pàdánù ohun tó pọ̀ nínú ètò ẹ lọ sórí àwọn social media platforms wa at Orisun TV lórí Instagram Twitter àti Facebook ẹ máa jẹ gbádùn oríṣiríṣi ẹ lórí ètò ìjọyà ẹ máa rí ń bẹ̀ àtàwọn oríṣiríṣi ètò tó tún make sense tó kọ́ni lọ́gbọ́n lẹ máa rí lé àwọn social media platforms wa lórí àwọn ẹ̀rọ alátagbà wa káàkiri lẹ máa ti rí ẹ mo lérò pé ẹ ń tẹ gbádùn ara ẹ lórí tí ọpọ́n tún sùkọ̀ ẹ̀ lórí eléyìí ẹni tó kọ́ sọ pé kò tí ì tán not over yet bẹ́ẹ̀ ni kò tí ì tán kò tí ì parí fún mi kò tí ì tán fún mi and then kò tí ì tán fún gbogbo ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin yìí lọ́wọ́ akin vop ẹ mọ̀ pé láti ọ̀dọ̀ akin ọmọ akin bọ̀ ẹ jẹ́ ká ṣe akin back to <laughs> akin back to back ọmọ akin ni wá bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ṣe akin back to back akin vop sọ pé kò tí ì tán ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin yìí tá a bá fi máa padà dé lórí ètò àṣì ń tẹ̀síwájú máa sọ̀tọ̀ kékeré fún yín nígbà tá a bá fi máa dé mò ń bọ̀. God just doesn't want to do miracles that exclude you kò tí ì tán fún yín o kò tí ì tán fún èmi náà kò tí ì tán fún ẹnikẹ́ni tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ ìtorí pé ó lè dàbí ẹni pé ohun gbogbo ń ṣe ó ń ṣe bó ṣe wù wọ́n nìsín gbogbo gbogbo nǹkan tí à ń retí wọn tí ì bọ́ sójú ẹ̀ ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá máa yọ sí á dàbí ìyanu ni bẹ́ẹ̀ ni ìyanu báyìí ló máa rí ní ojú yín Bíbélì wípé nígbà tí Ọlọ́run dá ìkólọ sí òní padà àwa dàbí ẹni tí ó lálàá yes we were like those that dream torí náà kò tí ì tán fún yín kò tí ì tán fún èmi kò tí ì tán rárá fún gbogbo wa kò tán fún anybody anybody má lọ́wọ́ rẹ̀ pé ah, ó ti tán fún mi kò sí rètí mọ́ kò sí rètí mọ́ ní Ísírẹ́lì wa ẹ̀ eh, kò tí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ tí Ọlọ́run bá ṣì ń bẹ tí ẹ̀mí ẹ̀sìn bẹ kò dẹ́kun àti máa bùkún àwọn ènìyàn kò dẹ́kun àti máa bùkún àwa ọmọ rẹ̀ ẹ jẹ́ ká lọ sórí orin tí ọgbọ́n sọ̀tò ṣùgbọ́n ká tó lọ sórí orin ẹ̀ mọ̀ nǹkan ní ọ̀sẹ̀ tó kọjá mo lọ sí eh, church kan wọ́n ṣe ilé ìjọsìn kan wọ́n ṣe concert ẹ̀mọ̀ pé mo sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ ṣe àjọ̀dún tẹ́ bá fẹ́ ṣe concert ẹ pè wá káwá sájọ̀dún yín káwá cover ẹ̀ káwá gbé wá sórí ètò lórísun lórí ètò ìjóyà àti lórí ètò tó bá ti wù yín ẹ pè wá a máa wá ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó kọjá mo wà lórí mo wà ní church kan ibi ta ti ń ṣe ta ti ń dúpẹ́ tà yín ọlọ́run ẹni tí ó ń lead wa tó ń darí wa níwájú bá sọ pé à ṣàárẹ̀ ni tó mọ̀re ṣàárẹ̀ ni tó mọ̀re olúwa níbí Challenge tó fẹ́ dúpẹ́ tàrẹ́ni tó fẹ́ ṣọpẹ́ bí ẹ eh, in of bí testimony kan lẹ́yìn fẹ́ jáde wá sọ kó wá ṣẹ̀rí kó wá dúpẹ́ kó wá you know àwọn èèyàn ṣáà jáde ṣá aṣáà ah, wojú ara pé wẹ́ kò sí much tọ́lọ́run ṣe ṣe bá sùn ajíni adẹ̀jẹun <laughs> the normal thing the usual àbí bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ nígbà tí gbogbo ẹ̀ lọ tó dàbí mo ti ń dákẹ́rọ́ fún bí ìṣẹ́jú mi mélòó kan a bá rí ọwọ́ kan látẹ̀yìn tó rà lọ tó dẹ̀ ń bọ̀ wájú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ah, gbogbo agbẹ́ àwọ̀ ẹ̀yìn à ń gbọ́ fíkó fíkó fíkó bí ẹni pé tí táyà mọ́tò kó máa rìn díẹ̀ díẹ̀ díẹ̀ ah, pé kí ló ń ṣẹlẹ̀ ara kúkúrú náà tó ń bọ̀ nígbà tí ọwọ́ náà bá fi máa dé bó ṣe máa déwájú báyìí la rí pé ẹnìkan tó jókòó sórí wheelchair tó dàbí ẹni pé wọ́n ní challenge wọ́n ní àdójúkọ pẹ̀lẹ́sẹ̀ wọn wọ́n lè dìde wọ́n lè rìn a lè pè wọ́n lámùkù wọ́n lè rìn àwọn ni wọ́n nawọ́ sókè báyìí pé èmi mọ́re mo mọ́re tí olúwa ṣe fún mi bàbá fún wọn ní mike ẹ̀rọ gbogbo wọn ní kí ni oore tí olúwa ṣe fún yín wọ́n ní ẹ ẹ máa wo nǹkan ṣèbẹ́ mi rèé mo lè sọ̀rọ̀ mo lè nà àti sọ̀rọ̀ mo ti rán àwọn ẹlẹgbẹ́ mi tó jẹ́ pé ẹsẹ̀ lásán ni wọn ò ní kọ́ ni wọn ò ní bí wọn ò ṣe lẹ́sẹ̀ náà bẹ́ẹ̀ ni wọn ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ń wọ́ sẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni gbẹ̀bọ̀ báwọn ṣe wà yìí àwọn ò lè rìn ṣùgbọ́n àwọn tún dúpẹ́ tara wọn bẹ́ẹ̀ ni àwọn mórè lọ́n ṣe sọ bẹ́ẹ̀ ẹ mo fẹ́ fi eléyìí rọ̀ wá pé ká máa mórè ní gbogbo ìgbà nítorí pé bó ṣe lè dàbí wípé ìdojúkọ tá a ní at that present time ó dàbí ẹni pé ó pọ̀ right ẹ wò ó tí ẹlòmíì bá ṣí titi ẹ fún yín ẹ̀yin gan fúnra yín àyà àyà yín á já torí náà ohunkóhun tó bá wà ní ọ̀dẹ̀ ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ sí wa ẹ jẹ́ ká máa dúpẹ́ ká máa ṣọpẹ́ fún ọlọ́run ká máa ṣọpẹ́ èmi máa ṣọpẹ́ o èmi ṣọpẹ́ mo ṣọpẹ́ fún ọlọ́run ọba mo ṣọpẹ́ látọwọ́ fún mi praise ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn mo ṣọpẹ́ látọwọ́ wọn tá a bá fi máa padà sórí ètò àṣìjẹ̀gbádùn ọlọ́run àṣìjẹ̀gbádùn ètò ìjọ́yà ti ọjọ́ ìsinmi tó ní ìmísí àmọ́ àti mo ṣọpẹ́ o bẹ́ẹ̀ ni mo ṣọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba àjíkẹ́ ọba àjígẹ̀ ọba àjígẹ̀ rẹ̀gẹ̀dẹ̀gẹ̀ bẹ́ẹ̀ ni mo like mo fẹ́ràn àti máa pẹ́ ọlọ́run ní mo ṣe ṣẹ̀ṣẹ̀ pé tọ́ni ìsìn àjíkẹ́ àjíkẹ́ àjígẹ̀ rẹ̀gẹ̀dẹ̀gẹ̀ torí pé bó ṣe sọ sí mi lọ́kàn nígbà tí mo ń gbàdúrà ní àìpẹ́ yìí nìyẹn mo wá ó wá dàbí ẹni pé tí n bá ti sọ báyìí ni ọlọ́run máa ń dùn máa ń dùn torí náà àwa náà tá a bá ti ń gbàdúrà tá à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ní nǹkan kan tó máa sọ sí wa lọ́kàn tó yẹ pé ọlọ́run fúnra ló máa fi sí wa lọ́kàn pé nǹkan tí mo fẹ́ kó máa pè mí nìyẹn bí èmi ṣe rí sí ẹ gangan rèé bẹ́ẹ̀ ni how is God to you he is going to reveal himself to you at his own way uh, the way tó ṣe fẹ́ kẹ́ máa tó ṣe fẹ́ kẹ́ máa yìn á ṣàlàyé ẹ̀ fún yẹn ẹlòmíì ayáni ọlọ́run ọba toríṣe ọlọ́run ọba gbìngbìnìkì ọlọ́run ọba àdà bẹ́ẹ̀ ni ọlọ́run ọba tèmi àjígbẹ̀rẹ̀gẹ̀dìgẹ̀ ni mi ò tiẹ̀ lè ṣàlàyé nǹkan tó jẹ́ ṣùgbọ́n bó ṣe rí mi. <laughs> òṣèré gangan nìyẹn mo ṣọpẹ́ la jẹ gbádùn láti ọwọ́ Fúnmi Praise ẹ ti ká lọ sórí orin Tọ́pẹ́ Túnsúnkàn mo lérò pé ẹ ń jẹ gbádùn ara yẹn lórí ètò alright mo lérò pé ẹ ti sit down ẹ ti ń enjoy àti gbogbo àwọn ìtàn àti gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ tá a ti ń bára wa sọ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ètò sì ń tẹ̀síwájú à ní pẹ́ká ètò nílẹ̀ ẹ̀ fún àǹfààní àwọn tá miss ẹ ti ká sórí social media handles wa ẹ ti ká lọ orí Orísun TV at Orísun TV ẹ lórí Facebook Instagram àti Twitter wa ẹ máa rí oríṣiríṣi nǹkan tí ẹ lè jẹ gbádùn látòrí ètò ìjóyà ẹ lọ sí àwọn ètò oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi tó lè kọ́ yín lọ́gbọ́n níbikíbi tẹ́ ẹ bá wà bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ gangan ni ẹ jẹ́ ká lọ sórí orin tí ọpọ́ tún sọ lórí orin yìí inú mi dùn gan lórí rẹ̀ torí pé orin yìí ó máa jẹ́ kẹ́ ẹ jó ó máa jẹ́ kẹ́ ẹ dárayá níbikíbi tẹ́ ẹ bá wà tádẹ̀ ló ṣe orin yìí Fẹ́mi Fásán ló ṣe orin yìí produced by Wọlé Òní bẹ́ẹ̀ ni Wọlé Òní ẹ àgbà ẹ olórin ni wọ́n àgbà tẹ́dùrù àti gbogbo ẹ̀ ah ọ̀gá ni wọ́n nígbà tó máa ṣe gbogbo orin tó máa kó jọ papọ̀ pẹ̀lú ohun tí Fẹ́mi Fásán ṣe wọ́n pe àkọlé orin ní Ìrèmídé Da Bishop dẹ̀ ló direct video yìí ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn fọ́nrán orin yìí mo ní ìgbàgbọ́ pé tẹ́ ẹ bá fi máa wò tẹ́ ẹ bá fi máa jó tẹ́ ẹ bá fi máa dárayá inú yín á dùn ẹ tún fọpẹ́ fọ́lọ́run lákọ̀tún a ṣì wà lórí ètò àti ìlọ rárá dóò ànípẹ́ lọ́bọ̀ dẹ́n ẹ jẹ́ jẹ̀gbádùn rìn à ń bọ̀. Iremide. Eh, mi Iremide. ire mi dé eh, ire mi dé <laughs> o bẹ́ẹ̀ ni ire tèmi ti dé ó ti wọlé dé kò sáyè fún ọ̀fọ̀ ìbànújẹ́ àbí ìpáyínkè kò sí àyè fún ohunkóhun tí you know all those bad vibes kò sáyè fún rárá alright so ohun gbogbo tí ó máa ṣẹlẹ̀ sẹ́mi èmi ti ń fi ẹnu ara tèmi sọ pé ire tèmi ti dé ayọ̀ mi ti dé ìbùkún mi ti dé mo lérò pé bí mi ṣe ń sọ bí mo ṣe ń sọ tèmi lẹ́yìn náà sọ títí torí pé ẹnu ara yín ní báyìí la fi ń kọ tẹ láti la fi ń kọ la fi ń sọ tèmi dire láti ẹ̀ fi ń kọ ohunkóhun tí àbá ti fẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tèmi ò fẹ́ lèmi ń sọ èmi ń sọ pé mi ò fẹ́ ẹkún mi ò fẹ́ òṣè mi ò fẹ́ kí anybody tepo sí àlà mi torí pé epo ní àlà kò dáa rárá ire ló dáa ní ayé gbogbo ire náà yóò bá wa kalẹ̀ ire yìí náà ni mo fẹ́ máa fi kí wa lé orí ètò lónìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo mọ̀ pé jẹ̀gbádùn ara yín lórí ètò ọ̀rá ẹ̀ ní láti sọ fún mi ọ̀rá irú tèmi náà ń dúpẹ́ jẹ̀gbádùn ẹ̀ but then lọ́sẹ̀ tó ń bọ̀ mo mọ̀ pé ẹ tún máa túbọ̀ jẹ̀gbádùn ẹ̀ sí jù báyìí lọ ẹ ṣùgbọ́n jẹ́ ń kí wa wa kí ó dàbọ̀ sídi ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀ka àtúrò lórí ètò mo fẹ́ sọ fún wa pé tó bá jẹ́ pé ẹ̀ tí máa tẹ̀lé wa lórí àwọn social media platforms wa ẹ̀ miss alright ẹ lọ sórí social media platforms Facebook Instagram àti Twitter at Orisun TV ẹ tẹ̀lé wa bẹ́ẹ̀ ni ẹ send message sí wa ẹ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ bínú yín ṣe rí sí show yìí ìjọya ẹ lo hashtag how you feel just tell us how you feel about it what you think about it you know nǹkan tó ń jẹ́ kí inú yín dùn ẹ sọ fún wa and then ẹ lọ sórí website wa sórí YouTube platforms wa at www.orisun.tv ẹ máa rí gbogbo nǹkan tí ẹ lè tọ́ka sí gẹ́gẹ́ bí nǹkan tó lè múnú yín dùn tó lè mú yín dárayá ní gbogbo ìgbà ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láàárín òru gan <laughs> fọ́ọ̀n brothers tó máa ń jí láàárín òru àfi <laughs> sùúrù ẹ wo orí social media platform káàkiri ẹ lọ jẹ gbádùn ohun gbogbo tí a ní fún yín níbẹ̀ mo dẹ̀ ní ìgbàgbọ́ pé by the time tí wọ́n fi máa wò alright inú yín máa dùn you come back to thank me now lórí ẹ̀ pé ọ̀wọ́n orin tí mò ń fún wa yìí ó ṣeé ṣe kẹ́yìn náà send orin yín kẹ́ fi orin yín kẹ́ fi ránṣẹ́ sí mi pé orin báyìí ni mo fẹ́ kẹ́ bá wa play MC Tifẹ́ o ẹ jọ o ẹ bá wa play fídíò báyìí báyìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ni kí ni iṣẹ́ tèmi ṣèbí láti máa play <laughs> àwọn orin tó ní ìmísí ẹ mo máa play fún yín ẹ nǹkan nílò láti ṣe ni pé kẹ́ lọ sórí social media handle tèmi at MC Tifẹ́ underscore MCFR ó ní underscore ìlà kékeré ẹ MC Tifẹ́ underscore MCFR ẹ lọ síbẹ̀ ẹ tẹ̀lé mi ẹ message mi kẹ́ sọ fún mi pé orin báyìí báyìí báyìí lẹ́fẹ̀ẹ́ tó bá ti bá ìlànà TV mu a máa gbé wá sórí amóhùnmáwòrán gbogbo wa la dẹ̀ máa jẹ̀ gbádùn ẹ̀ ẹ lọ sórí Facebook mi at fanpage mi náà at MC Tifẹ́ ẹ like ẹ send message ẹ má wọrí orin yẹn máa dórí amóhùnmáwòrán ó lẹ́yìn tí mo fẹ́ play fún wa ṣèkẹ́yìn tá máa fi ká ètò nílẹ̀ lónìí ẹnìkan ló sẹ̀ǹdẹ̀ sí mi láti Port Harcourt wọ́n dẹ̀ ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá play orin yìí bẹ́ẹ̀ ni Sister Halimot bẹ́ẹ̀ mi ò mọ̀ bóyá Christian ni wọ́n mi mọ̀ bóyá muslim ni wọn ṣùgbọ́n halimot ni mo rí wọ́n send message to me. wọ́n ní kí n máa play orin mo mọ̀ pé máa jẹ̀ gbádùn mo mọ̀ pé mo rìn <laughs> in fact inú mi dùn pé orin tí mo fẹ́ fi kásẹ̀ lórí ètò nítorí òun la máa fi ṣàmì sí gbogbo àdúrà sí gbogbo ẹ̀bẹ̀ àdúrà sí gbogbo oore tí Ọlọ́run ti ṣe ní ayé tiwa àti tí ó tún máa ṣe títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a máa fi padà ríra orúkọ tèmi kò yí padà Bólúwatifẹ́ ọmọ yín Bólúwatifẹ́ ọmọ Tanímọ̀mọ́ ẹ̀ tí a lè pè ní MCTifẹ́ for short tí Ọlọ́run fẹ́ ọ̀rẹ́ yín pàdé lójú amóhùnmáwòrán tó ń jẹ́ kí Sunday yín kó máa make sense ẹ wo tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa ríra a máa pàdé a máa jẹ̀gbádùn Ọlọ́run a dẹ̀ máa tún jẹ̀gbádùn ètò ìjọyà tí ọjọ́ ìsinmi tó ní ìmísí ṣùgbọ́n kó tó dìgbà yẹn mo fi ilẹ̀ sọ̀wọ́ dami crane wọ́n dẹ̀ gbé àkọlé eléyìí ní àmì ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ẹ̀ kó di ẹ̀sẹ̀ tó ń bọ̀ káfíńrẹ́ ayọ̀ àti ìdùnnú pàdé ó dàbọ̀